kò sí ẹ̀ṣẹ̀ fún àwọn méjèèjì pé kí wọ́n ṣe àtúnṣe láàrin ara wọn obìnrin tó bá ti suspect ọkọ ẹ̀ wípé ọ̀fẹ́ máa ṣàgídí gan ni o tàbí ó tiẹ̀ wulẹ̀ fẹ́ pọ̀ òun sì ni Allah wá sọ pé kò ṣẹ̀ṣẹ̀ fáwọn méjèèjì kí wọ́n jókòó kí wọ́n jọ tébù ọ̀rọ̀ kí ló ń ṣẹlẹ̀ gan-an baálé wa ẹ jẹ́ ká ṣàtúnṣe ara wa wọ́n lè pèèyàn sí nínú àyà mi Allah ní ẹ pé igun ẹ pé ọlọ́pọlọ nígun ọkọ tọ́jọ́kùnrin ẹ pé ọlọ́pọlọ kan nígun ìyàwó tó náà jọ́kùnrin kí wọ́n dá sí i ọlọ́pọlọ tó mọ̀ tẹ́sìn sọ. wàsúlùhù khairu kí wọ́n ṣàtúnṣe yẹn ó mà lóore o Allah ní kí wọ́n ṣàtúnṣe ó lóore. wà úhùdì rọ́tìlì áhùn fúsù ṣùà wọ́n sì ti fi ahun àti ọ̀kánjúà ọ̀kánjúà ṣíṣe sínú ẹ̀mí ènìyàn wọ́n ti fi ahun àti ọ̀kánjúà wọ́n ti fi sínú ẹ̀mí ènìyàn ọkọ fẹ́ láhùn ọfẹ́ máa yẹ bùkátà lẹ̀ ìyàwó fẹ́ lọ́kànjúà ìtọ́kọ̀ ń fún un ó ń rojọ́ pé òtò ọkọ láhùn ìyàwó lọ́kànjúà ọlọ́run wá ní ẹ̀jẹ̀ ahun ẹ̀jẹ̀ ọ̀kánjúà awulẹ̀ ti fi sínú ẹ̀jẹ̀ wa àfi kó o ṣiṣẹ́ tọ̀ ọ́. àfi kó o ṣiṣẹ́ tọ bí ahun tí wọ ọkùnrin fẹ́ ní bí ó ṣe kú ònú ẹ̀jẹ̀ rẹ kí wọ obìnrin náà kó o ṣiṣẹ́ tọ bí ọ̀kánjúà bí ó ṣe kú ònú ẹ̀jẹ̀ rẹ wà ìǹtò sínú Allah wa ní tẹ́ ẹ bá ṣe dáadáa síra yín wọ̀tẹ́tẹ́kù tẹ́ ẹ sì bẹ̀rù fa dájúdájú dájúdájú Allah ni alámọ̀tán nípa ohun tí ẹ̀ ń ṣe níṣẹ́. áyà yìí ǹjẹ́ ẹ mọ̀ pé ohun tó ṣẹlẹ̀ nú áyà yìí ó ṣẹlẹ̀ gangan sábẹ́jú Muhammad sallallahu alayhi wa sallam. àní ìyàwó jùsọ̀ lọ́n tó bíi mọ́kànlá ọ̀pọ̀lọpọ̀ wọn àdélébọ̀ ló fẹ́ wọn Aisha nìkan ló jẹ́ ọlọ́mọge nínú àwọn ìyàwó ànábì Aisha ọmọ Abubakar lòun asidik radiyallahu anhu èyí tó tún fẹ́ tó jẹ́ ìyàwó sọ̀rọ̀ àbá òní Sauda ọmọ Umar uh, no Hafsa Hafsa ọmọ Umar Hafsa ọmọ Umar ó tún wá fẹ́yàwó kan wọ́n ń pè yẹn ní Sauda okay. wọ́n ń pè yẹn ní sáúdà ṣe wá rí sáúdà yìí ìjọka wá ṣẹlẹ̀ láàrin wọn àti ànábì wa sallam. ànábì wá fẹ́ ọ́lẹ̀ ohun tó bí àyà nìyẹn o ànábì fẹ́ ọ́lẹ̀ pé òun Allah wá sọ àyà kalẹ̀ àyà jẹ̀gàn Allah wá sọ kalẹ̀ nígbà tára wá sọ àyà kalẹ̀ tọ́lọ́ wa rẹ̀kọ́mẹ́ndì sùlù Allah rẹ̀kọ́mẹ́ndì kíni àsùlù àtúnṣe tí Allah sọ pé wàsùlù khair àtúnṣe yẹn gangan ló dáa jùlọ o tó túmọ̀ sí pé Allah ṣe ìkọ̀sílẹ̀ lẹ́tọ̀ọ́ ni kì í ṣe pé òun ló fi ṣe ẹni tó nífẹ̀ẹ́ sí jùlọ láàrin lọ́kọláya ṣùgbọ́n níbi fẹ́ kọ sáúdálẹ̀ ó ti fura mà ó ti ó ń páyà pé ah ànábì ti ànábì ti pa òun ti sínú ilé ó ti pa òun ti sínú ilé nígbà táyà wá sọ̀kalẹ̀ pé wàsúlù khair tẹ́ẹ̀ṣe àtúnṣe láàrin yín kó dáa jùlọ ànábì wa pè sáwọ́ dájú kù pé ayàtọ̀ ló ń sọ̀kalẹ̀ mi ìyá ti sùlù sùlù táwa ti rè mú ọ̀kan nínú nǹkan méjì nínú kí n kọ̀ ọ́ sílẹ̀ kó o máa lọ tàbí kó o wà nínú ilé tí ní pín oorun fún ọ. mú ọ̀kan nínú nǹkan méjì nínú kó kí n kọ̀ sílẹ̀ kí n fẹ́ ká mọ̀ pé o ò sí nínú àwọn ìyàwó mi mọ́ tàbí kó wà nínú ilé kó o máa jẹ kó o máa mu. àmọ́ tó gbọ́dọ̀ fẹ̀sùn kàn mí mi ò wọ yàrá rẹ̀. <laughs> ọkọ ha ha <laughs> akbar ah, ọ̀dà kéèyàn ní mà ọ̀dà púpọ̀ kéèyàn ní mà tàbí ìbẹ́ tá a fá mi ó gbé kan sọ pé ah, àáfàá sì ní yín àáfàá sì lẹ́pẹ́ra yín. ẹ sì bẹ̀rù ọlọ́run ẹ sì ṣe gbá ẹ sì ṣàwo ọ̀rọ̀ mìíràn lórí kànú síra ní tiẹ̀ tó fi ń sọ bẹ́ẹ̀. ànábì fún sáúdà rọ́dìyàlọ́wù àníhà nígbà tí sáúdà rí i pé ànábì fẹ́ pa òun tì táyà wá sọ̀kalẹ̀ tó ń rẹkọmẹ́ndì reconciliation àtúnṣe láàrin tọkọ-tìyàwó òkè. ànábì wa pe sọ́ọ́dá jókòó aláwo ti rẹkọmẹ́ndì sùlù sùlù náà wá ni pé ṣé kí n kọ̀ ọ́ sílẹ̀ ni tàbí kó wà nínú ilé kí n má pín oorun fún ọ mú kan nínú méjèèjì. ẹ mọ̀ pé ọ̀rọ̀ obìnrin míì ọ̀rọ̀ obìnrin míì ẹni nígbà mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo ní ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni àwọn kan forí rọ àwọn kan fárígá ẹ́ àwọn kan ṣe kí ni àwọn kan forí rọ àwọn kan sì fárígá wọn làwọn ò ṣe mọ́. ànábì forí rọ ọ̀rọ̀ sáúdà stéèjì kan. tó fi wò wípé ẹjẹ́ ń kóbìnrin lẹ́kọ̀ọ́ máa bá tiẹ̀ lọ. nígbà tọ́lọ́ wá sọ àyà kalẹ̀ tó ń rẹkọmẹ́ndì sùlù ó wá pé ìyàwó ẹ̀ jókòó ó ní ṣé kí n kọ̀ ọ́ sílẹ̀ ní mú kanu méjèèjì ó wulẹ̀ ti fura mọ̀ pé mo fẹ́ kọ̀ ọ́ sílẹ̀ ok ó ti fura mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run wa rẹkọmẹ́ndì sùlù ok mo gbà pé kí n máa bọ́ ọ kí n máa gbé bùkátà orí rẹ lọ kó máa jẹ kó máa mu títí dọjọ́ ọkú rẹ tàbí títí màá fi kú mo gbà. àmọ́ tó o bá sọ pé o fẹ́ máa béèrè fún pé kí n máa sun ọ̀dọ̀ rẹ kò sáàyè ẹ̀ mọ́. kò sí kí ni.

know. Ah, ọ̀rọ̀ náà ní agbára. Sáúdà wò pé a ti gbọ́. ẹni tí wọ́n ti ń pè ní ìyá àwọn onígbàgbọ́ òdodo torí pé ipò táwọn ìyàwó ànábì wà nìyẹn radiyallahu anhunna kọ́ wá kúrò nípò yẹn à bí ìgbà tí olórí kúrò láàfin ni ó ní mákọ̀mí sílẹ̀. Si mo mú kí n wà nù ilé rẹ kí n máa wà nípò aya kọ ọmọ gbé bùkátà orí mi títí di ọjọ́ tí kò fi dé ohun tí ìyàwó sáúdà tó múnu. ọjọ́ ti sáúdà nànẹ́bí wa fi kún ọjọ́ ti aisha ọjọ́ ti aisha fi wá pé méjì ọjọ́ kọ̀ọ̀kan ló fún wọn ẹni tó bá súnmọ́ lónìí nígbà tó bá góòràǹdì ní ọjọ́ kọ̀ọ̀kan tó bá ti parí yóò tún bẹ́ẹ̀ látòrí ẹni tó wà ní nọ́mbà one nínú ọjọ́. ìyẹn ń jẹ́ kó yé wa wípé àwọn obìnrin kan ń bẹ tó ga sí pé níbi tí ọ̀ràn wọn dé lọ́dọ̀ baálé wọn ó ní pé kọ́kọ́ wọn sílẹ̀. kọ́kọ́ wọn sílẹ̀. irú àwọn ọkọ bẹ́ẹ̀ tẹ́ máa ti wá rí ntànàbí náà ṣe. pẹ̀lú ìyá wa Sáúdà àwọn náà wàá sẹ̀kan wá sí bẹ́ẹ̀ wọ́n ò fún ìyàwó wọn ní option pé ẹ̀ṣẹ̀ rẹ ti wọ kí n yọ̀ǹda fún ọ kí n kọ̀ ọ́ sílẹ̀. ṣùgbọ́n o ní option mi àwọn ọkùnrin tí wọn ò bá dáhùn ní ẹ má ṣe bẹ́ẹ̀ o àwọn ọkùnrin torí pé obìnrin ọkùnrin wọn máa gbé bùkátà lọ lórí rẹ̀ ìyàwó ẹ̀ náà sì ni tí ẹ̀ sì wulẹ̀ mọ̀ pé arákulẹ̀ ọlọ́run sọ pé wọ́n fi ẹ̀jẹ̀ ahun àtọ̀kàndúà sí ara tọkọtìyàwó so ọkùnrin ni máa fẹ́ sahun obìnrin ni máa fẹ́ ṣe ọ̀kàndúà ó lójú ọkùnrin tí máa ń gbé bùkátà orí obìnrin tí ò ní wojú owó ó lójú àbọ̀ ọmọ ọbọ̀ ṣe ń tọ́gbù ìyàwó rẹ mọ́ ọmọ ọbọ̀ ṣe máa kanra ọmọ ọbọ̀ ṣe máa sọ pé àá ẹ ti yá gẹrẹ́sì tán náà nìyẹn ẹ mọ̀mọ́ dá mi ń gbèsè ṣé mo ṣiṣẹ́ mi ò ju mọ́tò yìí náà lọ ní ṣé mo ṣiṣẹ́ mi ò ju kí n pín èso lọ ní ọmọ bó ṣe máa kanra. ṣé mo ta nǹkan ní ìjọ àgbo yìí lọ ni ẹ ti já gẹrẹ́sì tán ẹ ti já gèlùbọ́ tán ẹ ti já mílíkì ti já tán ṣé o máa pariwo kódà o tún lè máa ṣépè ẹ ń jọ́njẹ ìjẹ ìyà ẹ má ti kọ́ lọ́wọ́ bá ti ń jẹun ara àṣeṣe ẹ̀yìn ọkùnrin nù. No tọkùnrin tí wulẹ̀ ti ń kanra ní ọ̀wà ní àárí pé ìyàwó kan ń bẹ tó yẹ kóun kọ̀ sílẹ̀ ní àfún ní option pé ṣé kí n kọ̀ ọ́ ni àbí kó o dúró kọ́ ọ máa jẹun sí mi lọ́rùn ló jẹ́ kí n sọ wípé tọkùnrin bá ṣe bẹ́ẹ̀ ẹ gbóṣùbà fún ẹ gbé òṣùbà fún torí pé tọkùnrin bá fi lè kọbìnrin sílẹ̀ obìnrin lókù tí ọmọ gbé bùkátà yí ara rẹ̀ kì í sì sábà rọrùn kì í sábà rọrùn. ìwọ ní kọ̀ọ̀kan lọ wòye sí kí ni nǹkan tí ó ṣe fún baálé rẹ tí ọ̀ràn rẹ ó fi wọlé bù pé kó fún ọ ní option méjèèjì ṣé kí n kọ̀ ọ́ lẹ̀ ni tàbí kó wà nínú ilé kó ọmọ jẹun sí mi lọ́rùn gẹ́gẹ́ bí ànábì náà ṣe fún tani ìyá wa sáúdá bó ṣe fún ní option and after all sáúdá adélébọ̀ ló fẹ́ ó wulẹ̀ ti bímọ ló kò sì sẹ́nì kankan nínú àwọn ìyàwó ànábì tó wulẹ̀ jẹ́ ẹni tó ga sí pé bí ọba rí ọkọ kò ní í gbádùn. ìwọ tó o sì mọ̀ pé tọ́ba wulẹ̀ rọ́kọ rẹ ò ní í gbádùn èyí ti ṣe tọ́ ò ṣe ń tí ń fẹ́ fún bó ṣe fẹ́ ọ̀kan kọ̀ǹplé pé ò sí dáadáa sóhun bóyá ní ìsìn lórí ọ̀rọ̀ oúnjẹ obìnrin wa ń sọ pé ẹ máa wọkọ yìí o ẹ máa wo baálé òun yìí o kò síjọ́ tóun dáná oúnjẹ fún o ọmọ wípé kò rí tẹ́ lọ́rùn ní sọ fún ọ̀hún kò rí tẹ́ lọ́rùn sára kó o dáná oúnjẹ fún náà ló ń sọ fún yín pé àfà oúnjẹ wà ní kìsìn tẹ́ bá ti fẹ́ jẹun ẹ lọ bùn ara yín obìnrin kan nígbà kan rí tọkọ ẹ bá ti fẹ́ tó bá ti fẹ́ gbóúnjẹ fún ọkọ rẹ̀ aṣọ tí abọ́ tí èédú ti yí abọ́ tí èédú ti yí lára ike tó ti sán tó ti fọ́ létí orí ègbóúnjẹ fún ọkọ rẹ̀ débi pé ńjọ́ kan ọkọ wa fi abọ́ tó fi gbóúnjẹ fún ọ wá fi hàn mí ni pé àbú ẹ wò ó. <laughs> ó to abọ́ ó tò sí orí wọ́dúrópù nulé ó wá ń fi abọ́ tí èlú ti yí àtẹlẹ́yìn tó ti sán létí tó ti là létí ló fi ń gbóúnjẹ fún ọkọ ọkọ wa ń mánéèjì ẹ̀ ńgbà náà ọkọ ń rọjú jẹ ọkọ ń rọjú jẹ títí àdó ọkọ fi gbà tó fi fẹ́ ìkejì nìkejì bá ń fi abọ́ tó fi tó lé ní fi ń gbóúnjẹ fún ọkọ lọ́ba di pé ọkọ ò bá jẹ oúnjẹ àkọ́kọ́ mọ́ lọ́ba pariwo dé kẹ́ẹ̀sì rí bá ní ìsìn àwọn ọmọ kéwu yín kò jóúnjẹ ń mọ́ o kò sí bákan mọ́ o kò sáwó kan mọ́ o mọ̀ ní wá ń bì ṣe sùúrù ní nǹkan bí ọdún mélòó sẹ́yìn sọ ọmọ complaint arákùnrin yìí mú wá wípé bíi abọ́tẹ́ fi ń gbóúnjẹ fájá ló fi ń gbóúnjẹ fún òun sọ ò sì yí padà èmi ìwà dé lónìí òun máa abọ́ tó dáa fi gbóúnjẹ fọ́kọ ọkọ bá sọ pé òun ò jẹ oúnjẹ rẹ mọ́ bẹ́ẹ̀ náà ni tabẹ́ bẹ́ẹ̀ náà ni kíni bẹ́ẹ̀ náà ni tabẹ́ẹ̀. wọ́n máa fẹ́ gbé fọ́kọ wọn dáadúrà wọn lọ. ọ̀rọ̀ ìfẹ́ là ń sọ yìí obìnrin mọ obìnrin mọ tẹkiníìkì jura wọn lọ bó bá gẹ́ ti tabẹ́ wọ́n ní tẹkiníìkì jura wọn lọ bó gẹ́ ti tó ń jẹ náà wọ́n ní tẹkiníìkì jura wọn lọ ntẹ́sì sọ ni wípé ntọ́kọ̀ rẹ bá ń fẹ́ ni kó o gbé fún un bọ́ bá ti fẹ́ ẹ ni o gbé fún un tọ́ba ló ti dùn jù tọ́ba ló ti dùn jù pé iyọ̀ ti já díyọ̀ kù tọ́ba ti sọ pé iyọ̀ òtún tó ń bẹ̀ tó fi kún un ntẹ́sì sọ nìyẹn torí pé lẹ́yìn pé o wá ìyọ̀nú ọlọ́run tó dá ọ lẹ́yìn pé o wá ìyọ̀nú ọlọ́run ọba ẹ tó dá ọ ìyọ̀nú ẹnì kejì tó tún gbọ́dọ̀ wá ní ìyọ̀nú ọkọ rẹ ìyẹn ìwọ tó o ní ọkọ.